yeah mo wà pa o ah èmi náà fẹ́ wà ẹ tí invite mi ni ah, ah. lóòótọ́ kí máa bọ̀ kí máa bọ̀ lábùjá ah, ṣé máa sanwó flight mi ok ah bus lẹ fẹ́ kí n wọ̀ ẹ mo lè wọ bus ṣé máa send owó bus ok ẹ tí lè send ẹ lè ṣe transfer ok kí oh, ok kí lówó mi tí bá débẹ̀ máa fún mi lówó padà mo lè yá mo lè yá lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi àbí ẹ máa refund ah, ah, ah. màá wẹ́n tó máa yá mi mo ti ń bọ̀ alright see you soon. <laughs> ẹ̀yin tèmi wọ́n lè wá pé whatsapp jálátọ̀ yọ wọ́n sẹ́ǹdì owó mọ́tò ìwọ náà zero account balance ṣó máa lọ ẹ máa bá mi bọ̀ lórí ètò. thank you ẹ káàbọ̀ sórí ètò èmi náà ni ọmọ yín àṣàbí ṣadọ́là tó bá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń tẹ̀lé wa tẹ́lẹ̀ mo lérò pé ẹ ti subscribe sórí Doodleflix tẹ́ ẹ bá dẹ̀ṣẹ̀ wá tẹ̀ṣẹ̀ join wa lórí ètò ẹ ẹ má gbàgbé kẹ́ click lórí subscribe button kẹ́ máa tẹ̀lé wa kẹ́ má miss anything lónìí kí ni mo fẹ́ sọ̀rọ̀ ń pa mo fẹ́ sọ̀rọ̀ ń pa vex money vex money ó ṣe kókó vex money ó ṣe kókó fún àwa obìnrin àgàgà ẹ mi mí pé kí ni mo rí bíi ọdún kan sẹ́yìn ṣá èèyàn kan pe ọ̀rẹ́ mi kan láti Ọ̀yọ́ ló bá ní kó máa bọ̀ ní Àbújá kó wá kí àwọn kó wá bá wọn ṣeré ló bá bí wọn à ṣé máa san wọn flight mi yẹn ní rárá o wọ bọ́ọ̀sì ó ní à ṣé máa sẹ́yìn owó bọ́ọ̀sì wọ́n ní ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yá mi tó bá dé bíbí màá fún ẹ lọ́lẹ́ bá kó ọ náà ló bá ń lọ tó o bá débi bí màá fún ẹ ó bí wá o ó bí rú èmi bẹ́ẹ̀ mo ní ìṣe wá ya onírú owó bẹ́ẹ̀ ta ní ń gbọ́rú ẹ̀ wọ́n lọ wá Àbújá lọ́ọ̀lọ́ kí n yẹ olówó mọ́tò èló lèmi gan-an rè lọ́rẹ́ wá bá kó sínú mọ́tò ló bá dá Àbújá ó tiẹ̀ rówó wọ mọ́tò dá Àbújá ó kù bí ó ṣe kúrò láti páàkì lọ bá ẹni tó fẹ́ lọ nígbà tó débi tó ń lọ ní fóònù nọ́mbà ò bá lọ <laughs> ọlọ́mọdé fáńgẹ̀ ó padà tọrọ bárà lóríta tó bá ẹ dákun torí ọlọ́run ẹni ọlọ́run bá bùn ẹ̀bùn mi ẹ dákun ẹ ṣàánú mi mo wá kíyàn kan níbí ni kíní kan wọ́n wá ní àà ah, ah, you left all the way from Oyo state all the way to Abuja o ò ní vex mọ́ ní lọ́wọ́ kó tí ẹ right kò dùn gbọ́ kò dùn gbọ́ létí ẹ̀yin náà imagine o travel how many states interval o ní owó kankan lápò torí pé èèyàn kan máa dówó padà fún ẹ o ò ronú pé tí nọ́mbà ènìyàn bá lọ ńkọ́ o ò ronú pé tí wàtẹ́ ènìyàn bá jọ jáde tẹ́ bá jọ tó bá sọ nǹkan tó bí ẹ i don't think you should go on any visitation in fact kó jẹ́ láti junction lẹ́yìn o fẹ́ lọ kí yàn bá àkàn bẹ̀ yẹn you should always have one money left in your account or in your wallet in case something goes wrong tó bá yẹ pa ẹ ti jẹun kọjá nǹkan tẹ́ ẹ bàgẹ́ nìkan tọ́ba ní kẹ́ sọ́ra yín lè ti wà mọ́ fàbọ̀ restaurant ṣé bó ṣe jẹ́ òṣẹlẹ̀ nìyẹn you should always have something in your account or your i don't know mi ì mọ bí ọkàn yẹn ṣe máa balẹ̀ pé o dìde wọ́n ní kó wá gbẹ́nu sí níbi kan ẹlòmíràn yẹn gbẹ́nu sí lóbi àtẹnu gbẹ́nu sí nà àtẹnu sometimes o ẹni tẹ́ ẹ fẹ́ lọ gbẹ́nu sí lọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ mọ bá kó rẹ̀ ṣe rí ẹ̀ mọ̀ bóyá ìdán red bó bá débẹ̀ ó lọ order and disorder ẹlòmíì wọ́n pè ẹ́ kó wá jayé o ò kan lọ́wọ́ o pè bí èèyàn méjì mẹ́ta ẹ wà débẹ̀ ẹ ń tẹ́ ẹ lọ bá lórí tébù bóyá origin lásán ni mu ẹ̀yin ò bá ní i want anything give me Jameson tí ham red label do you have black label ẹ máa ọ́dà ju nǹkan tó wà lórí tébù lọ tó bá sì jẹ́ mi lẹ́ni náà ẹ ṣáà lè kó mi mú ní owó àjáyé ni ní owó àdì mi lọ́bọ̀ mu ó bá ti lé ẹni kí n sọ excuse me I need to use the toilet tó bá dìde báyìí ilé kòkó ń ta gbé yóò kù wà tiwa rẹ so vex money is very very very I don't know báwo mo ṣe fẹ́ measure ẹ̀ all important tí nǹkan mi bá ju important lọ vex money wà very important o yàtọ̀ sí ìyẹn for anything o lè in fact láàrin boyfriend sí girlfriend vex money wà important ẹ sì láwọn boyfriend mi tẹ́ pé tó bá bínú báyìí wọ́n máa bínú bí òdi ni wọ́n ní gbọ̀n kankan tó bá lọ já ojúlẹ̀ láàrin ọ̀nà tó yẹ lọ létílẹ̀ ti ṣú bó ló ṣe wọ́n kalà lélẹ̀ yín mo bá ní kó o pe taxify kí taxify tó locate ibi tó wà ṣé ò ní sanwó ẹ̀ náà ni there are some places you don't go in fact there are some things you don't do without having vex money vex money is very very very very kí ni yorùbá fẹ́ rí o vex money is very important it should be part of your as in the way you are packing your bag tó o fi perfume sí tó o fi body spray sí o fi lip gloss sí o fi airbrush sí is the same way as money must always be in your wallet wàá ti forí ẹ̀ measure pé ibi tá à ń lọ yìí tí n bá débẹ̀ ó ṣe kò ṣe tí wàhálà bá bẹ̀lẹ̀ bó jẹ́ five thousand ẹlòmíràn ní god o thank you for the constant five thousand we no dey finish that five thousand dey very important tí o tó o bá tiẹ̀ tọrọ bára mọ́ <laughs> yóò ti kọ́kọ́ <coughs> excuse me tó bá tiẹ̀ tọrọ bára mọ́ yóò tẹ̀ ti kọ́kọ́ gbà ẹ́ lẹ́nu as in ìwọ tó débẹ̀ jẹ́ pé òun mójú coke àbí gizzard àbí nǹkan lọ tó bá máa dé pé the person that brought you just left ìwọ gan wàá fi star sọ ni pé so how much is my bill one is three thousand seven hundred wà can you bring your pos oṣù ọ̀kan àmọ́ tó bá ti sọ tó rú tí ń bọ̀ láti rẹ̀ tó ti ń wò pé ta ni wàá pè báyìí torí ọlọ́run ta ni ó gbà mí lẹ́ẹ̀ bíbí bó o pé nọ́mbà mi ní í gbé gbé òpó nọ́mbà ní gbé ọ̀rọ̀ díẹ̀ lásọ fọmọlúàbí bó bá dénú rẹ̀ yóò dodidi do not go out without vex money no matter how close you are to the person no matter how understanding the person is people change switch ó máa ń ṣẹlẹ̀ mood swings máa ń ṣẹlẹ̀ what if the person tó bá lọ tó lọ kàn change sí ẹ lójijì bóyá nǹkan mi ló peace, ẹ up ó lè jẹ́ kan nínú àwọn workers àwọn tó wà ń bẹ̀ ló máa bí nínú tó lè máa ní i don't like this rubbish you don't talk to me like that kókò dìde kó zoom off sì ti jẹ nǹkan lẹ̀ wọ́n láìtàlá ìwọ́n fàṣọ rẹ̀ fọbọ́ ni. So for us to avoid things like that, I want you to have it at the back of your mind that vex money. I don't know how to say vex money in Yoruba, but vex money is very, very, very, very, very, very, very, very important. Don't don't don't go out without it do not go out without it it is very important and learn to always cut your coat according to your size on the table ẹni tó wá bá wàá wò nǹkan tó ti order kí ìwọ tó lọ máa order another thing tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin tèmi ni pé tó o bá hang out pẹ̀lú àwọn new people àwọn nǹkan tá a kì í mọ̀ nìyẹn nǹkan tó bá wà lórí table follow the trend know what is in your pocket wàá máa wọ pé ah tí n bá mu kóòkì tí mo jẹ gizzard mo mọ̀ pé tí wọ́n bá nílò ẹ̀dá i can pay for whatever i'm eating by myself tí kò ní fàárín sí mo tó wọn ti dórí tébù tó lọ gba ace of spade ah! wàhálà ìwọ́n pa àwa fifty àti ìdí five thousand dájọ́ fún ọ o àwọn èmi tó yẹ kó mo lè wà ní bóyá gàrí àtẹ̀jà mò ń mu lọ́wọ́ wá pè mí pé wọ́n mú ọmọ bì kan lẹ́yìn kó o fàbọ̀ kó so always look well before you leap when you're hanging out with a new set of people wò ó pé ah ẹni tó gbé mi jáde e no pass ààzùn e no pass uh, origin e no pass that level ìwọ débẹ̀ ló ń béèrè gaming sin èló gan ló ní èló ló re don do more na ẹlòmíràn máa ṣe bí wọ̀bì àní give me this give me that do you have pepper gizzard do you have pepper soup do you have kinní kan ó mọ order and disorder nígbà wọn bá gbé bíìlì dé ó padà dẹ́ntì ń tọrọ bára ni be careful about what you order when you go out go out with people also make sure you have vex money kept in your pocket in case of in case ti ẹ̀yin tí èmi mo lérò pé ti enjoy mi lẹ́ni lórí episode wa yìí ẹ má gbàgbé láti subscribe sórí dúdú flix tẹ́bàdẹ̀ fẹ́ follow mi lórí instagram at dollarpika official at ashabi talks nígbà míì tí màá tún máa rí yín god bless you take care. Mwah.